Ọpẹ́ ni fún Ọlọ́run, ògo ni fún Ọlọ́run ní òkè ọ̀run, àti ní ayé àlàáfíà yìí, ìfẹ́nurere sí ènìyàn. Orúkọ mi ni Olùṣọ́-àgùntàn Adéwọlé Ẹ̀rí Olúwa Joseph Ẹni Ọ̀wọ̀ láti ilé-iṣẹ́ ìránṣẹ́ BMA Global Missions èyí tí ó fìdí kalẹ̀ sí Nàìjíríà tó wà nílùú Ìbàdàn nípa orí ọ̀fẹ́ Ọlọ́run. Ní òní yìí gẹ́gẹ́ bí ìṣe wa, a máa gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run èyí tí a pè ní àkókò ọ̀rọ̀ èyí níbi tí ẹ̀mí mímọ́ nípa ọ̀rọ̀ wọn ti ń bọ́ wa ṣí wa lójú ṣí wa níyè sí ìfẹ́ àti ọ̀rọ̀ Ọlọ́run. Láti bí ọ̀sẹ̀ márùn-ún mẹ́rin sẹ́yìn wá la ti jọ ń bá ara wa sọ ọ̀rọ̀ Ọlọ́run lórí àkòrí ńlá tí mo pè ní rírìn nínú ìgbọràn àti wípé lónìí lábẹ́ àkòrí ńlá yẹn ni n ti máa bá wa sọ̀rọ̀ lórí àkòrí ìbùkún èyí tí ó gbẹ̀yìn ìbùkún èyí tí ó gbẹ̀yìn. Ẹ ẹ̀ rí i, kí n tó máa tẹ̀síwájú nínú ọ̀rọ̀ yìí, màá rọ̀ wá wípé ẹ jọ̀wọ́ ẹ jẹ́ ká tẹríba fún àdúrà. Baba wa àti Ọlọ́run wa, a gbé yín ga torí wípé ẹ̀yin ni Ọlọ́run. A dúpẹ́ torí wípé ẹ yípo padà. A gbé yín ga fún ojú rere àti àánú ńlá yín lórí ayé wa. Baba ayérayé ògo ni fún yín ǹjẹ́ àkókò tó báyìí bí a ṣe ń lọ sínú ọ̀rọ̀ yìí ọ̀nà sínú àkókò ọ̀rọ̀ èyí yìí ẹ jọ̀wọ́ ẹ jẹ́ kí ìmọ́lẹ̀ ọ̀rọ̀ yín kó mọ́ sí ọkàn wa ẹ ṣí wa lójú ẹ̀mí ṣí wa létí ẹ̀mí kí ayé wa kó lè fi ògo fún orúkọ yín ní orúkọ Jésù Kristi olúwa wa àmín ẹ rí i pé a ti ń kẹ́kọ̀ọ́ láti inú ìwé Deuteronomy lónìí yìí a máa wo ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run tí a jọ máa fi bára wa sọ̀rọ̀ láti inú ìwé Deuteronomy orí ìkẹta lé ní ọgbọ̀n ìwé Deuteronomy orí ìkẹta lé ní ọgbọ̀n Ibi kíkà yìí dẹ̀ wà láti ẹsẹ̀ kíní sí ẹsẹ̀ ìkẹẹ̀dọ́gbọ̀n sí ẹsẹ̀ sí ẹsẹ̀ ọgbọ̀n láti ẹsẹ̀ kíní sí ẹsẹ̀ kọkàndínlọ́gbọ̀n. Ẹ má bínú sí mi. Ohun tí mò ń sọ ni wípé ẹ ẹ́ rí i wípé àwọn adarí àbí àwọn olórí wọ́n á máa ṣe ọ̀pọ̀lọpọ̀ wàhálà àbí ìdààmú àbí rìn nínú ìpèníjà láti lè parí dáadáa. Tí ọ̀pọ̀lọpọ̀ wọn bá ń gbìyànjú láti parí iṣẹ́ ìrìnàjò wọn ọ̀pọ̀lọpọ̀ á máa dó lórí sísapá láti lè fi ogún àbí fi ẹ̀yìn rere sílẹ̀ bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ um díẹ̀ ni pé wọn ò fẹ́ kí wọ́n di ẹni ìgbàgbé fún àwọn ọmọ ẹ̀yìn wọn àwọn ẹlòmíràn wọn a máa wọ̀nkòkò mọ́ àga agbára àti ipò tí wọ́n wà pé kí wọ́n lè dúró díẹ̀ síwájú sí i bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ kùnà láti lè fi sí ojú ìṣe àbí sí ètò àwọn tí wọ́n máa lè gba ipò lọ́wọ́ wọn ní ọjọ́ iwájú nítorí ẹ̀rù wípé wọ́n á fẹ́ tì wọ́n jáde kúrò ní ipò tí wọ́n wà ní àìpẹ́ ní àìjìnà ẹ̀rí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni Mósè ló ṣe gẹ́gẹ́ bí adarí ní òpin ìgbẹ̀yìn ayé rẹ̀ gẹ́gẹ́ bí olórí àti adarí tí Ọlọ́run yàn fún ilé Ísírẹ́lì um mósè ò fi kò gbójú òkè máa wo láti ní orúkọ fún ara rẹ̀ ṣùgbọ́n kàkà kó máa wo ara ẹ̀ bíi pé kó ní orúkọ fún ara ẹ̀ ó kúkú yàn láti lè rán àwọn ọmọ ìsírẹ́lì létí májẹ̀mú àti ojúṣe wọn sí májẹ̀mú ọlọ́run bẹ́ẹ̀ pẹ̀lú ni ó yan ẹni tó jẹ́ ọmọ ẹ̀yìn tí yóò gbapò lọ́wọ́ rẹ̀ ibi kíkà wa lónìí yìí ó ní ọ̀rọ̀ mósè èyí tó sọ gbẹ̀yìn sí àwọn ọmọ ísírẹ́lì ó ní nínú àti pàápàá gẹ́gẹ́ bí ìjọ ọlọ́run nígbà tí a bá ń ṣe ìsìn ní ìparí ìsìn ẹ rí i pé a máa ń ṣe oore ọ̀fẹ́ bẹ́ẹ̀ náà ni mósè ló ṣe gbàdúrà ìparí àti àdúrà ìpínyà pẹ̀lú ìbùkún lórí àwọn ọmọ ísírẹ́lì nínú ìrìn àjò rẹ̀ èyí tí ó jẹ́ ogójì ọdún eléyìí la rí nínú ìwé ìtarun-rómì orí ìkẹtàléníọgbọ̀n ẹsẹ̀ ìkíní ẹ̀rí um tí a bá wá ní àkókò wa ẹ rí i pé Mósè a rí Mósè wípé ó bá ìdílé kọ̀ọ̀kan ó bá wọn sọ̀rọ̀ bẹ́ẹ̀ ló sì gbàdúrà pẹ̀lú wọn pẹ̀lú ìrírí àti ìbùkún Ọlọ́run lórí májẹ̀mú tí Ọlọ́run bá wọn dá Bákan náà, a sì rí i wípé láti ìbẹ̀rẹ̀ ìwé tí à ń wò yìí ìwé Deuteronomy yìí ni a ti rí i pé ọ àwọn ọmọ Ísírẹ́lì wọn inú òtítọ́ wọn àbí inú òdodo wọn pẹ̀lú májẹ̀mú tí Olúwa bá wọn dá inú ẹ̀ ni àwọn ìbùkún wa ìbùkún wọn ibẹ̀ ló gbé wà àti boríborí ohun gbogbo um a rí ó rán àwọn èèyàn wọ̀nyí létí wípé ohun tó jẹ́ ohun ìní wọn tó tó ní tó tó gbórín jù èyí tó dára jù èyí tó níye lórí jù lọ òun ni ìwàláàyè ọlọ́run tó wà ní àárín wọn ìwàláàyè ọlọ́run tó wà ní àárín wọn eléyìí ni a rí ẹ ní ẹsẹ̀ ìkẹta wípé ọlọ́run ọlọ́run tìkára rẹ̀ ó fi ara hàn àwọn ènìyàn wọ̀nyí nítorí wípé ó fẹ́ràn wọn nínú ìwé deuteronomy láti rí ọ̀rọ̀ yẹn deuteronomy orí ìkẹ orí kẹtàléní ọgbọ̀n ẹsẹ̀ ìkẹta ẹ gbọ́ ohun tí bíbélì sọ ó ní nítòótọ́ ó fẹ́ àwọn ènìyàn náà gbogbo àwọn ènìyàn mímọ́ rẹ̀ wá wà lé ọwọ́ rẹ̀ wọ́n sì jókòó lé ẹsẹ̀ rẹ̀ olúkúlùkù ni yóò gbà nínú olúkúlùkù ni yóò gbà nínú ọrọ̀ rẹ̀ ẹ rí èyí ó túmọ̀ sí pé ọlọ́run fi ara hàn gẹ́gẹ́ bí onífẹ̀ẹ́ sí àwọn ènìyàn yẹn ẹ rí Mósè wá parí ọ̀rọ̀ rẹ̀ pẹ̀lú wípé àwọn ènìyàn yìí ti di alábùkún fún láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ìdí ẹ̀ ni wípé ọlọ́run òun ló ṣe ìbùkún yìí fún wọn tẹ bá wo ẹsẹ̀ ìkọkàndínníọgbọ̀n ẹsẹ̀ ìkọkàndínníọgbọ̀n verse twenty nine ẹsẹ̀ ìkọkàndínníọgbọ̀n a ó rí eléyìí ó ní àlàáfíà ni àlàáfíà ni fún ìwọ Ísírẹ́lì ta ni ó dàbí rẹ̀ ìwọ ènìyàn tí a ti ọwọ́ olúwa gbàlà asà asà ìrànlọ́wọ́ rẹ̀ asà ìrànlọ́wọ́ rẹ̀ àti ẹni tí ń ṣe idà ọláńlá rẹ̀ ó ní àwọn ọ̀tá rẹ yóò sì tẹ́ ríba fún ọ ìwọ ó sì máa tẹ ibi gíga wọn mọ́lẹ̀ ẹ̀kẹ́ hallelujah ẹ̀rí eléyìí ló fi hàn wípé àwọn ọmọ ìsírẹ́lì ìbùkún wọn kì í ṣe lórí májẹ̀mú ọlọ́run nìkan tí wọ́n tí wọ́n tí wọ́n tán láti jẹ́ olódodo sí ló máa lè fìdí ìbùkún wọn yẹn fi múlẹ̀ ìbùkún wọn wọn á ti pè wọ́n ní alábùkún fún ṣáájú ayé gbogbo ṣáájú yíyan wọn ni ọlọ́run ti kéde ìbùkún rẹ̀ lórí irú àwọn ìran irú eh, àwọn ìran yìí òun ló ṣe wípé ta ló dàbí ìwọ Ísírẹ́lì ta ló dàbí ẹ̀yin ènìyàn Ísírẹ́lì ìdí ẹ̀ ni wípé ọlọ́run gbà yín là ó sì ti kéde ìbùkún rẹ̀ lẹ́yìn lórí lónìí yìí bákan náà ìwọ tí ò ń gbọ́ mi ìrírí ọlọ́run òun náà nípasẹ̀ jésù kristi òun ló gbòòrìn tá a sì gbọ́dọ̀ tá a sì dúpẹ́ fún òun la gbọ́dọ̀ ṣàdámọ̀ ni la gbọ́dọ̀ dámọ̀ tí a sì gbọ́dọ̀ dúpẹ́ fún wípé ìwà láàyè ọlọ́run alààyè ó di mímọ̀ ó gbòòrò ó sì di mímọ̀ nípasẹ̀ jésù kristi òun náà ni wípé ọ̀rọ̀ ó di ara ó sì ń bá wa gbé a sì rí ògo rẹ̀ ògo yìí gẹ́gẹ́ bí ọmọ bíbí kan ṣoṣo ti bàbá èyí tó yẹ pé ó wá láti ọ̀dọ̀ ọlọ́run ó kún fún oore ọ̀fẹ́ àti òtítọ́ eléyìí la rí nínú ìwé Jòhánù orí kìíní ẹsẹ̀ ìkẹrìnlá bákan náà ni Mósè bí Mósè ṣe rí bẹ́ẹ̀ náà ni Jésù rán wa létí wípé ìbùkún wa wá látinú ìgbọràn ìbùkún wa látinú ìgbọràn ló dúró sí ẹ̀kẹ́ hallelujah ẹ wò ó nínú ìwé Jòhánù orí orí orí kẹẹ̀ẹ́dógún ẹsẹ̀ ìkẹwàá ìwé Jòhánù orí kẹẹ̀ẹ́dógún ẹsẹ̀ ìkẹwàá ó ní bí ẹ̀yin bá pa òfin èmi mọ́ ẹ ó dúró nínú ìfẹ́ mi gẹ́gẹ́ bí èmi ti pa òfin bàbá mi mọ́ tí mo sì dúró nínú ìfẹ́ rẹ̀ ẹ ké aleluya ọlọ́run fẹ́ ká mọ̀ wípé ìwàláàyè òun ọlọ́run òun ni orísun ìbùkún wa ìwàláàyè ọlọ́run nínú wa àti ní pẹ̀lú wa òun ni ó ṣe pàtàkì jù ẹ̀rí jésù kristi sọ nínú ìwé johannu orí kẹẹ̀ẹ́dógún ẹsẹ̀ karùn-ún ó ní yíyára yín kúrò ní ọ̀dọ̀ mi ó lẹ́yìn kò lè ṣe ohunkóhun ẹ̀rí ó túmọ̀ sí pé tí ìwàláyé ọlọ́run bá sínú ayé wa kò sí nǹkan tá a lè ṣe tí ìwàláyé ọlọ́run kò bá sí láàrin wa tí ò bá sínú ayé wa kò sí nǹkan tá a jẹ́ ìwọ tí ò ń gbọ́ mi ǹjẹ́ ìwàláyé ọlọ́run tó wà nù ayé ẹ̀ ǹjẹ́ ti gba ìwàláyé ọlọ́run láàyè nípa gbígba jésù kristi gẹ́gẹ́ bí olúwa tó lè gbà láàrẹ ǹjẹ́ o ti gbà á láàyè nínú ìwà láàyè ọlọ́run ló fi lè dẹni ìbùkún láìsí làálàá inú ìwà láàyè ọlọ́run ní ìgbé ayé rẹ ló fi lè ní ìtumọ̀ ní ìwà láàyè rẹ ló fi lè ńlapa àti láti da nǹkan tí olúwa fẹ́ kó o lè dà kí ayé rẹ kó ba lè já sí ìbùkún fún gbogbo ayé fún gbogbo ìran ènìyàn tí ìwọ ò bá tí ì ní ìdàpọ̀ yìí tó o bá tí ì ní ìgbàlà yìí tó o bá tí ì ní ìwà láàyè jésù kristi yìí ọ̀nà kan tó fi lè ní ni wípé kó gba jésù kristi gẹ́gẹ́ bí olúwa àti olùgbàlà rẹ tó bá lè gbà á wà rí pé ọlọ́run pàápàá yóò wọnú ọkàn rẹ nípasẹ̀ jésù kristi nípasẹ̀ mímọ́ o sì ní wà bákan náà mọ́ ní orúkọ jésù kristi olúwa wa bọ̀rọ̀ náà ni wípé mo fi lọ̀ ẹ́ báyìí pé kó jẹ́wọ́ jésù kristi gẹ́gẹ́ bí olúwa àti olùgbàlà rẹ lórí wípé o mọ̀ wípé òun nìkan ló kú fún lórí àgbélébú tó sì ta ẹ̀gẹ́ rẹ̀ sílẹ̀ fún ìmúkúrò ẹ̀ṣẹ̀ rẹ kó o gbà pé ẹlẹ́ṣẹ̀ ni ọ́ àti láìsí ìmúkúrò ẹ̀ṣẹ̀ jésù kristi yìí nípa ẹ̀jẹ̀ rẹ̀ o ò lè lọ o ò lè jẹ ohunkóhun o ò lè o ò lè dẹni ìgbàlà tó bá lè gba eléyìí gbọ́ ti pé jésù kristi ti kú fún lórí àgbélébú tó sì pè é sí ọkàn rẹ gẹ́gẹ́ bí olúwa tó lè gbàlà rẹ o ò dẹni ìgbàlà o sì lè ṣe eléyìí ní wákàtí yìí o lè ṣe eléyìí lọ́wọ́lọ́wọ́ báyìí bí mo ṣe ń sọ̀rọ̀ o lè ṣe bẹ́ẹ̀ ní ìwólẹ̀ àti ìrẹ̀lẹ̀ ọkàn tó bá lè ṣe eléyìí ó di ẹni ìgbàlà a ó sì kọ orúkọ rẹ sínú ìwé ìyè o lè sọ tẹ̀lé wípé jésù kristi lónìí yìí mo ti rí ara mi gẹ́gẹ́ bí ẹlẹ́ṣẹ̀ tí kò lè gba ara mi là jésù kristi mo mọ̀ wípé ẹ kú fún mi lórí igi àgbélébú ẹ ta ẹ̀jẹ̀ yín sílẹ̀ fún ìmúkúrò ẹ̀ṣẹ̀ mi jésù kristi mo ké pè ọ́ lónìí wípé di olúwa àti olùgbàlà mi kò sì jọba ayé mi láti òní yìí lọ àti títí láéláé àmín tó bá fi gbogbo ọkàn rẹ sọ eléyìí pẹ̀lú ìgbàgbọ́ mo fẹ́ kí ẹ káàbọ̀ sínú ẹbí ọlọ́run mo fẹ́ kó lọ sínú ilé ìjọsìn wọn ti ń gba àdúrà tí wọ́n ti ń sọ ọ̀rọ̀ ọlọ́run tó bá fẹ́ pè mí sórí o lè pè mí sórí aago fún ìmọ̀ràn àbí ìbéèrè kó lè pè mí sórí aago zero eight zero zero eight one zero five seven seven eight nine five four ní ọjọ́ mẹ́jọ ní orúkọ jésù á tún máa pàdé jésù ní olúwa mo gbàdúrà bó ṣe jẹ́wọ́ jésù yẹn kó máa dàgbà nípa orí ọ̀fẹ́ kó máa yin ọlọ́run ní orúkọ jésù kristi olúwa wa àmín jésù ní olúwa ó dàbọ̀.